ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀pẹ̀lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ̀ gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹsẹ̀jáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 àti ọlà àti àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa gbé iṣẹ́ kristẹni ni o iṣẹ́ mùsùlùmí ni o iṣẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé ni o òkì yín o. Hmm. ẹ ti kẹ́ta àlàyé bá mi sìn bẹ́ẹ̀ni ibi tí mo sàlàyé fáwọn èèyàn wa ni hmm. èmi gan tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi èèfò orí kan ṣe pé mo ti sọsẹ ọsọlẹ̀ wá dúró wọ́n bá sọsọlẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ́wọ́n ṣe kán mọ̀kọ́ bóò ni wọ́n hmm. ṣe ní ba owó jẹ́ mọ́ lọ́wọ́ owó tẹ́ ẹ máa ń náà owó tí wọ́n bá rẹ owó oògùn tí wọ́n fi rajà lẹ́kọ̀ọ́ ó lè ti tó gbẹ̀sọ̀ lóyún hmm. ẹni bá ti tẹ́wọ́ bọ́wọ́ náà ni ọmọ yìí olórí búsí èèyàn wá lóun tọ́jú ara rẹ̀ hmm. yóò mọ dún ní máa dúà ní gbogbo gbà ní èèmọ̀ sàdúà ní gbogbo gbà báyìí ẹ bá da tán bó la yí ọmọ rẹ ò ti ní bàjẹ́ sẹ́ẹ̀rí hmm. èmi máa ń sọ̀rọ̀ kan fún yẹn o ẹni ayé rẹ bá da gan òun gangan ló ní ìṣòro jù bẹ́ẹ̀ni ọmọ bàbá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ni pé bá ti tọ́ ọ lárí ọlá nìkan ni ipò ni òníran bá ipò oyè oyè ọba oníran owó òníran anybody lè lówó àwọn anybody lè lówó lẹ́nu sẹ́rẹ̀ tó bá ṣáájú sí ògùn owó nìkan lè yé wá kiri. lèyìn wá kiri. ẹni àwọn àjẹmá dà láàmú ni máa ń wógun owó káyìí. àwọn ẹni tá àjẹmá dà láàmú abẹ́ni tó bá lójú kòkòrò. fẹsẹ̀ lójú kòkòrò kọ́. ojú kòkòrò kọ́. sẹ́ńtì olójú kòkòrò á ní ìjura wa lọ ni. àbẹ́ ẹ̀ bá lójú ẹ̀ bá lójú ẹ̀ bá lójú kòkòrò ẹ̀ ní ẹ̀ ní sẹ́ mọ̀. Hmm. àbí tẹ́ bá ti ní ẹ̀jọ̀ tó yìí. sẹ́ńtì hmm. hmm. olójú kòkòrò ẹni àwọn ayé bá ń ṣe àwọn ìyá mi. ajá Olódùmarè ni wọ́n lọ́mọdé wọn mú wa. ó gbé di o Hmm. sọ̀rọ̀ wọn lásàdá ayé hmm. ń bẹ o mọ̀yà mi ń bẹ àwòrere tí wàá jẹ fẹ́ tí wàá jẹ fún ẹyẹ rere tí wàá jẹ fẹ́ fáwo hmm. kábíyèsí yín o ṣètò ọlọ́ba ti parí tán lọ́dọ̀ yín ni ẹ máa gbé àdọ̀ mi o wọ́n jẹ ṣiṣẹ́ tẹ̀ ní tu wọ́n lẹ̀ mọ́jì wọ́n mọ̀nà ọ̀dọ̀ mi o ẹlẹ́dàá mi ẹlẹ́dàá bàbá mi ṣiṣẹ́ tẹ̀ ní fọwọ́ kù mẹ́ mọ́jì wọ́n gbé wá dọ̀ mi wọ́n mọ̀ rántí mi bí n bá béèrè owó lọ́wọ́ nǹkan má rówó fún mi ìtẹ́ ẹ bá ti túlẹ̀ tọ́lọ́run ti parí láti sàtíà rẹ̀ ní ká máa ronú kan ìmí ọmọ yìí ẹ dákun wọ́n ń bẹ o wọ́n bẹ afẹ́sọ̀rọ̀ lórí òṣòlẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ lórí òṣòlẹ̀ òṣòlẹ̀ tó jẹ́ tó dáa tó sì dá ojú lọ́dọ̀ ọlọ́run mo fẹ́ sọ̀rọ̀ lórí hmm. kò sì ní wàhálà nu rárá. kò ní wàhálà nu rárá ẹ máa ṣíà programu ẹ ti stop ẹ máa ẹ máa ṣíà ẹ ẹ máa ṣíà ẹ. kò ní wàhálà nu hmm. rárá èèyàn lọ rè wá orí ẹkùn tó bá dájú hmm orí ẹkùn tó bá dájú. orí ẹkùn tẹ́ bá fa awọ sí kì í sórí ẹkùn. Hmm. wọ́n pàfẹ́ẹ̀tì ẹ̀ ni wọ́n pákéjì ẹ̀ ni o. wọ́n pákéjì ẹ̀ ni. orí ẹkùn yìí láwọ ọdẹ ni mú tẹ̀lé bàbá mi ló kọ ọdẹ rí o. Hmm. tẹ́ bá pẹkùn wọn mọ àwọn ọdẹ ó ti bú awọ rẹ̀ ẹ rí kò ní yọ nílà lórí báyìí làmọ abẹ́ mọ́ bẹ lórí ẹkùn. Hmm. bá a sọ ọmọ ẹkùn yọ làbẹ́ lórí yóò nílà lórí yóò ṣe gungun ní àárín orí rẹ̀ wá sókè báyìí orí ẹkùn bẹ́ẹ̀ balẹ̀ ra nílà ẹ̀ra kékeré ó kẹ́ pé orí ẹkùn gidi ti wọ́n ní ìsìn orí ẹkùn tó dáa nísìnyí one something ni o one hundred something thousand orí ẹ̀kọ́ tó bá tóbi dáadáa. orí ẹ̀kọ́ tó bá tóbi dáadáa. ló lè hundred thousand. Hmm. ẹ̀rẹ́ pé owó là fi pinna owó à ń sọ̀rọ̀ hmm. owó gidi kì í ṣe oṣooṣẹ́ tó lè máa mú bí uh, hundred thousand uh, five hundred thousand wá fún yàn là ń sọ o. Hmm. oṣooṣẹ́ gidi. oṣooṣẹ́ gidi. ọjà wípé èèyàn ó dé èèyàn. èèyàn ó dé èèyàn. torí bí nàìjíríà ṣe rí nìsín àwọn àwúre kéékèèké ò lè sọ yẹn di èèyàn èèyàn kàn máa jẹun. Hmm, èèyàn kàn máa jẹ o ní. èèyàn yàtọ̀ nínú ẹgbẹ́ wọn bá ti cooperative tààtà tá máa rówó mú lọ hmm. wọn náà máa fowó gbowó jáde cooperative. wọn máa fi yíra wọn. àìní ah, bá lówó lọ́gìdì òní sẹ́gbẹ́ cooperative wọn ò sí rí láyé èmi hmm. ọlọ́mọ jẹ padà sí cooperative kẹ yàtọ̀ sí pọ́wọ́ mi ọjọ́ mọ́ mi láti cooperative ọlọ́run lèèyàn máa ń lò. cooperative ah, ọlọ́run ọlọ́run sọ ayakura ni má ń dàkó yàfàdì wà má ní ń dàláhì báàkì má ní ń dàkó ń tí ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn yẹn tẹ́ ẹ lè ṣe fúnra yín yáfàdù ó máa ń tàn hmm. tẹ́ ẹ níwò ó máa tán ìtì ń bẹ lọ́dọ̀ orí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá a kí n ti sẹ́kù gbèrègbèrè ni. Hmm. tó sẹ́kù gbèrègbèrè àwọn èbó ti yọ báńkì ti yọ báńkì mọ ìdàkùn yànfàdù ìtì ń bẹ lọ́dọ̀ ẹ̀yìn èèyàn bá ẹtí ọ̀tàn ni yànfàdù fàdá ẹni tó lè tán ni fani hmm. fàníyà ni tó lè tán ni àmọ́ ìtì ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá a kí ó sẹ́kù Hmm. Hmm. àwọn bàbá wa ń lọrin a máa sọ ọmọ ní Abdulbaki hmm. ọba tí sẹ́kù nígbà tí ọba tí gbogbo ọba tí ó sẹ́kù pérépéré tó nà pẹ́ ni wípé òṣòlẹ̀ tá à ń sọ yìí òṣòlẹ̀ ńlá ni òṣòlẹ̀ ńlá olórí ẹkùn tó bá dájú orí ẹkùn tó bá dájú sọ ṣiṣẹ́ rárá o wọ́n ní sàbólókù tó máa tẹ́yìn bá ń jójo tẹ bá pè láìná lóòótọ́ wọ́n jọ gbé mi kọ́rùn wa ni ṣùgbọ́n hmm. ẹnìkan obìnrin ẹnìkan ọkùnrin ni àìná ìlóbìnrin òjò ọkùnrin ni ọ̀pàpọ̀ mọ́ra wọn o táyé kẹ́hìndé dáyé táyé kẹ́hìndé ò ní dáyé lóhùn hmm. kẹ́hìndé táyé ò ní dáyé lóhùn torí pé wọ́n jọ bí wọ́n jọ kan náà ni ọmọ méjì ni ẹjọ́ ń jẹ́ hmm. àti ẹ̀pá bọ̀ pé lọ́bẹ̀ méjì ẹ̀pẹ̀ ló sólẹ̀ ọ̀tún adókọ̀ báwọn òsólẹ̀ ó ti pé ẹ̀ ti pè lóko báwọn àwọn èèyàn tiẹ̀ mọ̀ tó mọ́ sólẹ̀ tó dẹ́ mọ̀ abájá sẹ́sọ owó ẹ̀tàmọ̀dé sẹ́sọ owó mẹ́sùn bá fún yín lóore èèyàn gba gbogbo ẹ̀ padà ní rárá o bọ́ ọ bá wọ́wọ́ gbóná lè yún o. téèyàn bá wọ́wọ́ gbóná lò. èsì pé kọ́ ọ tọ́jú iṣẹ́ rẹ kọ́ hmm. wàá fi kọ́ ọlọ́run lọ́rùn. Hmm. man yatawakkal 'ala Allahi fahuwa hasbuh bọ́ ọ bá ti fara ti ọlọ́run nípasẹ̀ ohun gbogbo tọ́lọ́run dá tó fi dọ́lọ́run rẹ mọ̀ tó gbà pé òpè méjì kò lè pè méjì láíláí níjọ́ hmm. tó orí jẹ́ òun níjọ́ tó orí jẹ́ òun ní níjọ́ tó wọ́n tún ọ ṣe òun ní níjọ́ tó orí ọ tún ṣe òun náà ní ọlọ́run tó ọ ọlọ́run ó tó ọ o hmm. bọ́ọ̀ bá ti gbọ́ ọlọ́run rẹ gbọ́ kọ́ fọlọ́run rẹ tì kọ́ fara ti ọlọ́run ní gbogbo ààyè kò ní tó ọ o hmm. kòtòkòtò náà ní gbẹ̀yìn kòtò o hmm. tó fi abọ́nú kòtò sòwò sólẹ̀ kankan kì í pààyàn lóṣó tútù ẹ tiẹ̀ jáwọ̀ mi wò ẹ lọ bá babaláwo gidi àwọn babaláwo ẹlẹ́kọ̀ọ́ àwọn kúkú wà àwọn èkú tàn àwọn ṣègùn àgbà ṣègùn tó tún lọ́jọ́ lórí jùrú wa lọ tàbá àwọn àfáà gidi náà tọ́jú àfọ̀ ọlọ́run tàbí bí àwọn pásítọ̀ gidi tọ́dọ́ lọ́mọ ẹ bìrì fún oògùn owó wà. Hmm. babaláwo gidi òní sọ fún yín pé oògùn owó wà. àájò owó lọ́wọ́ àti ìyàrá máa ṣe tí ó fi rówó lẹ́nu iṣẹ́ rẹ̀ tí wọ́n ẹ máa sọ pé yíṣu bá fún wọn ní nǹkan kan wù. ṣùgbọ́n agbára ewé àtẹ̀gbọ́ ẹ sọ fún mi pé agbára èṣù ni gbogbo ẹni mo fi sọ agbára hmm. Ọlọ́run ni o. agbára Ọlọ́run ni. Ah, wọ́n gbẹ́wé ewúro mu. mu náà tí gbọ̀dọ̀ Hmm. ìfẹ́ èṣù ni kéèyàn ọmọ dààmú ní ayé ètò hmm. ìkọ́ra lórí ọ̀fẹ́ lọ́bẹ̀rẹ̀ wò dáadáa hmm. wọ́n ti sọ fún agbára ewé àtẹ̀gbò agbára èṣù ni bọ́ bá ti lágbára ewé àtẹ̀gbò agbára èṣù ni má jiyàn mọ́ torí egbògi ni sú bẹ́ẹ̀ni má jẹ ọ̀mọ̀là mọ́ má jẹsẹ̀ mú gan mọ́ má jẹsẹ̀ mú àgbàdo ni káà ni má tiẹ̀ jẹ sórí má jẹ fùfú ọtọ ẹ lọ jìnnà má jẹ sàládì ewé lóhùn sàládì gbogbo òróró nǹkan kan jìnnà ẹ̀ sàtẹ̀sọ̀ de òróró rẹ̀pà òróró kúlí òróró nǹkan ṣẹ́bí nǹkan kan ni. Hmm. tọ́ba ti ní agbára ewé àtẹ̀gbọ́ agbára èṣù ni má wulẹ̀ jẹ mọ́ kódà omi gan agbára èṣù ni gbà mí hmm. má wulẹ̀ mú mi mọ́ tó bá bá tó bá gómọ á fomi wọn láti gbogbo ẹ̀ náà hmm. omi yà á sẹ̀ gbé ká ìrì ọ̀sẹ̀ sí tó tó dóògùn omi yà á lọ gbẹ̀yìn ní ara ewé náà láàgùn wọ́sẹ̀ á sọ pé ó bá ti lo nǹkan dúdú wọ̀ ní ṣiṣẹ́ torí kíni ogun tí bá ń jà wà bò mí wà bò mí wà bò mí wà síbò mí gbogbo ẹni mo fi sọ tó àjẹbá ń pa ń ta ọmọ Nàìjíríà ní àbẹ Áfíríkà bá ní ẹni nu Ọlọ́run mọ̀wùlẹ̀ fọ̀rọ̀ mi léèyàn lọ́wọ́ fàmí lọ́lọ́ lọ́wọ́ hmm. ọba tí ó dájọ́ fún gbogbo èèyàn níjọ́ tí ọba adéṣàgbára fún gbogbo alágbára mọ́ hmm. èmi nu ọlọ́run ká ní bàbá tàn yín ni èmi nu ọlọ́run hmm. ah, bá ọba tàn yàn ò lè tán lọ́run ò lè tẹ́lẹ́dà rẹ ọba tó fìyìn fún ah. ó ṣe jẹ́nu èèyàn mi kò sọ́lẹ̀ tá à ń sọ lọ orí ẹkùn tó dájú orí ẹkùn tó dájú tó dájú ẹ wá bá mi wá ewé wá wá gidi. ewé wá wá gidi. bí tí wàhálà wà nù. Hmm. bí ewé. bí tí wàhálà wà nù bí ewé. ewé wá wá gidi ẹ̀wà tọ́wọ́n jù ewé sáwọ́rẹ́ pépé òjọ́ kọ̀ wọ́n. kò wọ́n. Hmm. ẹ gbádùn mi dára. a gbádùn yín bàbá. ewé sìkínmí ni tòjọ́ kọ̀ wọ́n. wọ̀n wọ́n. ewé ọyọ́ ọ̀bílẹ̀ tòjọ́ hmm. kọ̀ wọ́n. kò wọ́n a wà lórí mú tàǹgìrì. tàǹgìrì. ee wọn ní gbogbo ara ní tàǹgìrì fi kawó. kawó. Hmm. ẹ wà á ha ẹ wà á ha tí ọkọ yẹn lè ra tàǹgìrì méjìlá ẹ wà á ha ẹ ha tí ọkọ bá a ti wá ṣeré o àkójọ rẹ̀ rẹ o hmm. méjì ni mo hmm. fẹ́ sọ bá a sì rí bẹ́ẹ̀ ń sọ fún yín ẹ bá lè náwó ẹ̀ ètè mi ṣe fúnra mi mo ti ṣe ń sọ bá a ṣe ń pa owó dàṣe lórí rẹ̀ ń sọ fún yín orí ẹkùn yẹn ẹ gbé sínú agbada ewé wáwá nìkan lẹ́ẹ̀jọ mọ́. ewé wáwá nìkan la máa jó mọ́. ó bá wù yẹn fatari sí yóò ṣiṣẹ́ hmm. bẹ́ẹ̀ bá fatari ẹ wá jẹ́ nsàlàyé kan fún yín o tó bá fẹ́ fatari sí ó bẹ́ẹ̀ tàkẹ́ mọ́ fatari sí hmm. ó fẹ́ sọ àṣírí kan fún yín téèyàn ò lè bá nínú ìwé oògùn ọ̀pọ̀lọpọ̀ oògùn òfin jẹ́ tó fi di pé kò sóògùn okunlé ayé tẹ́ bá ní kẹ́hìn lójú atari kan fún oògùn bẹ́ẹ̀ bá ti jó a bàbá bàbá tèmi tèmi gbẹ́jú bá rọra mi a bọ èpo rẹ̀ èpo rẹ̀. a bọ èpo rẹ̀. orí àwọn àgbàlagbà wọn ò lè yọ̀ǹda ẹ bá ní òsì wọn tanra ẹ ayé ìta wàyà wọn lọlọ́kọ orí àwọn ìyá mi tẹ ẹ bá ti bó èpo atari ẹ wà atari yẹn tẹ ẹ bá ti bó èpo rẹ ẹ rí i pé mẹ́ta ni. bẹ́ẹ̀ni. tẹ ẹ bá là mẹ́ta ni ibi kan bẹ láàrin rẹ fẹlẹfẹlẹ báyìí. bẹ́ẹ̀ni yóò bá ń pè ní kòjó ògùn jẹ. kòjó ògùn jẹ. bẹ́ẹ̀ni tí n bá látari ní ìsìnbá fi jù. aa ah, mo mọ mo mọ ó fẹlẹfẹlẹ báyìí. àbàtí tẹ ẹ bá yọ kó ẹ bá fi so ògùn kò ní í ṣiṣẹ́ ó tó bá jókòó tó lágbára o. Hmm. kíní ńlá sẹ́wọ́n lè ba oògùn tẹ̀ náà four hundred thousand ti jẹ́ hmm. Hmm. ẹ wà pé kò sóògùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn mi tájọ́ gá mi lórí íńtánẹ́ẹ̀tì eré mi lọ́mọ wọn mo <laughs> ṣẹ̀ṣẹ̀ ń kọ́sẹ́ ni <laughs> ọ̀pọ̀lọpọ̀ oògùn náà bílẹ̀ mi náà ṣiṣẹ́ mo nípa àkíyèsára àti àìgbà ẹ̀kọ́ tó lọ́dọ̀ àwọn àgbà o lè fail ó lè fail ó lè pàdánù ó lè mọ́ rí bẹ́ẹ̀ àní fail lágbára ọlọ́run àní pàdánù àṣẹ àṣẹ àṣẹ gbogbo orin lọ́lọ́run jẹ́ ọmọ jẹ́ tiwa àṣẹ àṣẹ àṣẹ àṣẹ bí àwọn àrùn yẹn ti rí yẹn hmm. ewé yẹn àbí atari yẹn àwọn ayọkùnrin oògùn rẹ yẹn ayọdànù àwọn àti ọkọ atari mẹ́tẹ̀ẹ̀ta sí lórí ó ti do oògùn ọmọ ìyá mi. ó ti do oògùn. bẹ́ẹ̀ni ẹrí kò sàdé nǹkan fáwọn èèyàn náà. bẹ́ẹ̀ni nígbà tá à ń sọ̀rọ̀ ohun tí ó jogun ọjẹ yín sọ oògùn ajẹgun ti bàbá tèmi hmm. tá a máa ń lò tọjá alábọ́dé hmm. ń sọ lórí afẹ́fẹ́ yìí àtòjọ náà tẹ́ fi ọkọ̀ atare kọ̀ọ̀kan tẹ́ fi lé orí ewé wá wà ń ó di jíjó ẹ bá dé ó di jíjó ẹ bá jó tán àbí kẹ́ ẹ sọ́n lòdì lúgbúlú ẹni ẹ bá bù fún gan yóò ní èédú kan ló bù fún hmm. èédú adúrú owó tí mo fún èédú ẹ wá adúrú orí ẹkùn tá a jó tó jẹ́ orí ẹkùn ńlá hmm. ẹ lè dú ewé wá wá yẹn ni ẹ wá kójú òrìjìnà o. Hmm, ewé wá wá yẹn. ṣùgbọ́n bá a ti ṣe ni tọ́sẹ̀ tí ẹ tu ní. tọ́sẹ̀ tẹ tu ní. ẹ bá fẹ́ kọ́ tẹ́ bá gba five hundred thousand lọ́wọ́ yàbí one million ọlọ́run gbọ́ yóò wà dúpẹ́ fọlọ́run. Hmm. Ah. ó mà ṣe o ọ dáa púpọ̀ hmm. a wà á mú ọṣẹ rẹ̀ ẹbu tá a gùn tá a gùn yẹn a wà á gùn ọṣẹ lẹ́bẹ̀lẹ́bẹ̀ ewé tá a wà á gùn ọṣẹ ni ewé ẹsẹ̀ kínní mi ni ewé ẹsẹ̀ kínní mi ni tútù lọ́dà àtòjọ́ ewé sáwọ́rẹ́ pípé tòjọ́ mm-hmm. ewé ọyọ́ àǹgbádùn ọjọ́ hmm. tí ara rẹ̀ máa fáyìn tó máa fáyìn yẹn. kì í ṣe owó owó yóò jàgà ẹranko táwọn haúsá máa ń lò tó ń ṣe jágàjàgà wọn rárá o ètò jẹ́ ẹsẹ̀ tó jẹ́ wíwí ní mi ò sí nílé ní kó lẹ́yà bá mi ìbá fi wí ọyọ́ gidi hàn yín tó dé àwọn hmm. mistake kékeré kò ìjógun ọ̀jẹ́ o nígbà tẹ́ pé bàbá ẹgbẹ̀jì sọ kíníkà kò ṣiṣẹ́ o hmm. ẹ̀rí gbàtà tuntun pẹ́pẹ́ táwọn èèyàn ṣe wọ́n ń sàdúrà ó wà straight forward kò sí tí ọ̀wọ́n ń bẹ̀ ó nígbà tí wọ́n téèyàn ṣe máa wá bí ewé mẹ́rin ọ̀dà àwọn èèyàn máa ṣe mistake ẹ̀ púpọ̀ ẹ̀rí gbàtà pẹ̀lú jẹ́ ti sáàjò ní wàhálà rẹ̀ kóra yín mo ti sọ bẹ́ẹ̀ ti ṣe èmi bẹ́ẹ̀ bá yọ kàkà kó mẹ́ mi yọ kí n bá bẹ́ẹ̀ yọ kàkà kó mẹ́ sí. Hmm. kúlà mi lẹ́nu tó sọ. kéèyàn tó sọ àdẹ ní ẹmọ wákẹ́ tó sọ. àdẹ ní dẹ́dẹ́dẹ́ ká pèmí àbíkọ́ wádọ̀ mi tó bá wù ọ́ tó bá wá fine mi ní sẹ́méjì tọ́lọ́run ní mọ̀ sí láyé náà hmm. bọ́ ọ bá sì wá lọ sí fúnra rẹ ọlọ́fà àlùbáríkà sí. ọkùnrin tó lè tàdé lé tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ̀ ní solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. <laughs> ó ti yí àwọn ọkùnrin tó ya tá a dá mọ̀ wípé kárakára ní sẹ́lùjọ́ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré alcoholic bitters ni lọ́tọ̀ọ̀tọ̀ wàá máa sínú bolẹ̀ tàbí elégbé ní gbàgbẹ́. àlùjọ gángan nínú alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní nọ́mbà one ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ ogun ló ń producer tó tún pákéjì eré ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdò nàìjíríà àlùjọ gángan nínú alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá